إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا مالي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé tíra al-Umda fil ahkam al-Umda fil ahkam ilé tí a ń ṣe lórí tó ti bẹ̀rí pé à ń kà fúnra wa kìí ṣe wípé àtàìmọ̀ kan pẹ̀lú àwọn nǹkan tí ó wà nínú tíra náà pàápàá àbújìlẹ̀ kó mọ̀ ṣùgbọ́n à ń ká láti fi mọ́ lọ́nà àwà létí kìí ṣe wípé bóyá nǹkan kan tó kan tó láàgbọ́rí nínú tíra náà ṣùgbọ́n káwọn bí ṣe ìrántí fún ara wa àti ẹni tí ó ń kà sí wa létí àti àwa tí a ń gbọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì náà ní wípé káàlì mọ́ fi ṣe àtúnṣe àwọn nǹkan tó ní nǹkan ṣepọ̀ pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn wa káàlì mọ́ fi ṣe àtúnṣe àwọn nǹkan tí ó ní nǹkan ṣepọ̀ pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn wa torípé nígbà ní ìwà tí èyí ó rò wípé nǹkan tí mo ń ṣe yìí bó ti rí gẹ́lẹ́ náà lóòrùn ṣùgbọ́n tó dẹ̀jẹ́ wípé ìdákéjì nǹkan tó yẹn ń fi yẹn ohun gangan ní òdodo eléyìí nínú àwọn àǹfààní tó wà nínú kí àjọ̀dọ̀mọ́ ṣe almuzakaro al'ilmiya ọ̀nà ni àwọn nǹkan wọ̀nyí a rí i pé eléyìí tí ó gbajúmọ̀ tí ó sì kọ́mọ̀ láàrin àwa olùmọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn òun náà ní pé tíra yìí a máa ń pè ní Umdatul Ahkam ṣùgbọ́n ìgbà tí ṣèkò wa Semir azuwairi hafizahullah àwọn pè ní al'umda fil ahkam al'umda fil ahkam sábáwo nùsùkà tí ń bẹ lọ́wọ́ wa a rí pé nínú àwọn musawarot ilé tí àfáàwà abìlfẹ́ni alìmọ́kùdìsí alìjẹ́mọ̀rìlì tí wọ́n fọwọ́ ara wọn kọ́ ọ̀nà ni wọ́n pè ní kìtàbù alìrùmdàtí sí àkà ẹ̀rì tí ìgbẹ̀sán kan sílẹ̀ ní abẹ́rì ráìsì alìmọ́m abìlfẹ́ni alìmọ́kùdìsí kọ́tù wọn ni so alìrùmdà sí àkà nǹkan tí wọ́n pè ní ẹ̀ mùdírù akọ́lọ́kọ́ bá san lẹ́sàn olórin ẹgẹ́ bá ṣe wọ̀nyí pé à ń dà ní wọ́n nínú lóha rọ̀bíyá tí ẹnu wá sì gbá láti sọ níbikíbi pé àfáà wa pẹ̀lú ìlẹ́kùn dọ̀tọ́rù أبي شكمة حفظه الله ورعاه هو عمدة في اللغة العربية عمدة لما من اللغة ìgbà tí wọ́n rí tàkíkì ṣẹ́tẹ̀mìr wọ́n ni gbólóhùn alìọ́dá fil ahkam wọ́n ni ó wà abúlá jùkásọ wípé ìrùndẹ́tul ahkam lọ́wọ́ so latifa yìí <clears throat> ní lakọ́ ife alẹ́ọ̀lẹ́yà ilé tí a ṣe àǹfààní rárá wọn kọlọ̀ bà ní gọ́lá tí ó bá dáwọn sí kọlọ̀ kò jẹ́ káàrí òun wọn kì í sásọ pẹ́pẹ́pẹ́pẹ́ bí rahmatí arhamar rahimi alhadithu rabi hadithu ẹlẹ́kẹrin hadithu afọwà Abu Hurairah رضي الله عنه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في أنفه ماء ثم لينتفض ومن استجمر فليكثر وإذا استيقظ أحدكم من نومه فليغسل يديه قبل أن يدخلهما في الإناء ثلاثة فإن أحدكم لا يدري أين باتت يده فإن أحدكم لا يدري أين باتت يده وفي لفظ للمسلمين فليستنشق بمنخريه من الماء وفي لفظ من توضع فليستنشق فليستنشق wọ́n yà náà àrú afáwà Abu Huraira Abdurrahman bin Sakhr ẹgbẹ́ bá ti wòye pé afáwà Abu Huraira orúkọ tó pọ̀ òun ló ní lásìkò wọ́n ní orúkọ rẹ̀ ó lé ní 25 ní orúkọ tí àfáwà Abu Huraira tí ń jẹ́ sáájú kó tó gba Islam àwọn olùmọ̀ wọ́n sọ àwọn nǹkan tó fà á tó fi jẹ́ wípé àfáwà Abu Huraira orúkọ rẹ̀ pọ̀ wọ́n sọ àwọn nǹkan tó fà á ṣùgbọ́n èyí tí a fẹ́ lò òun náà ni wípé èyí tó tẹ̀wọ̀n jù bára islam rí lẹ́yìn ìgbà tó gba islam òun náà ni wípé abdulrahman bin Sakhr òun orúkọ rẹ̀ afáwa sheikh muhammad sa'id raslan al-misri hafizahullah wọ́n jẹ́ pé yóò ń nínú ìtàn islam kò sẹ́nì tó sáájú àbúrò rẹ̀ ràjẹ́kúnlé àyè وأول من تكنى بهذه الكنية وسيدي تكتو ساجو أبو هريرة جاء أبو هريرة nínú múmọ̀ ìkòsí òun lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ tàkà ná bitil kalkunia Abu Hurairah gbogbo àwọn àbáwò hírí tó wá láyé rẹ̀ òun jẹ́ sálàfù wọn nípa alkunia so lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa ń tọ́ka sí Abu Hurairah gẹ́gẹ́ bí Abu Hurairah yẹ pé wọ́n ní ìmúlẹ̀ mọ́ sọ wípé Abdurrahman bin Sakhr tọ́bá ti ní Abu Hurairah àzínú láyẹ̀ tàbá jàre là ayé ṣàkóso ilá ilẹ̀ yìí afá Abu Hurairah Abu Hurairah Abu Hurairah Abu Hurairah làákà ìwọ̀ ò kọ́mọ bá di tọ́lá tí ó bá fẹ́ wọn kó bá yọ sí wọn kó sàlékún ìkẹrẹ fún wọn àti gba àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wa sallam wọ́n ní anábì sallallahu alaihi wa sallam sọ wípé ìdáàtà wọ́n sọ á ahadukum kẹ́nikẹ́ni nínú yín tẹ́ bá fi fẹ́ ṣe àlùwàlá ẹ́ ìdá àrọ́ tún ní alùwòdó tẹ́ẹ̀bá gbèrò láti ṣe àlùwàlá tẹ́ẹ̀bá ti fẹ́ ṣe àlùwàlá fàlìyẹ jẹ́ àlùfì àrùn ìmá a wọ́n ni kẹ́ẹ̀fì omi sí imú yí fún màlíyàn tẹ̀fẹ́ lẹ́yìn wá àgbà náà kẹ́ẹ̀sì kí ni ó kẹ́ẹ̀fọ́n síta wọ́n mọ́ ni tẹ́jì mọ́rọ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ lo òkúta tó bá fẹ́ lo òkúta fàlìyú pírì wọ́n ní kó ṣe ní hot hot ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ márùn ó lè jẹ́ méjì ó lè jẹ́ mẹ́ta gbogbo àwọn figures títù bá lè gbanú rẹ̀ kọjá òní wọ́n pè ní hot so òun náà ní wítírì mẹ́ta márùn ẹyọ kankan bó tilẹ̀ fẹ́ rí pé àwọn olùmọ̀ wọ́n jẹ́ pé wà ní pé tí èyàn ó bá fi òkúta ẹyọ kan ṣe ìmọ́ra kó jẹ́ pé òkúta ẹyọ kan yẹn ká ní sọ pé ó ní igun mẹ́ta tábà fi òkúta ẹyọ kan ṣe ìmọ́ra ká ní sọ wípé òkúta ẹyọ kan yẹn igun mẹ́ta ló ní so èyí ó fi apá kan yóò fi clean yẹn one igun kejì two igun kẹta three tàbí kó dẹ̀ wá òkúta mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu nínú sọ̀rọ̀ Bukhari ó wà pẹ̀lú àwọn ìsọ́lá sọ́lá ìjọka anẹ́bùwà lọ sí ìgbọ̀nsẹ̀ anẹ́bùwà ní pé kúmọ̀ wá òkúta mẹ́ta ó ní fa àtẹ́ ìtùgbò hajjara hajjarain wà rọ́wù ó ní wá mú òkúta méjì wà fún ànábì sọ́lọ́sọ́lá àti ìgbẹ́ra fún àwọn olóyìnbó pè ní dọ́ọ̀lù dung ìgbẹ́ra fún mi ànábì sọ́lọ́sọ́lá wa gba òkúta méjì wá dá ìgbẹ́ra fún mi ànábì yà padà ànábì nìkún pé eléyìí nínú àwọn oúnjẹ àwọn ọmọ ìyá yín tí wọ́n jẹ́ àǹjànú nígbòmí ó ní ni ni fún àwọn àtàjẹ́ èèyàn ṣùgbọ́n fún àwọn nǹkan ọ̀gùn àwọn nǹkan ọ̀gùn àwọn kìí ẹ̀gbẹ́ sọ́lá àbùsọ́lá wá àti fún àwọn àlùjànnú ní fojú àpẹẹrẹ ní fojú ní mẹ́ta ó sì wà bẹ́ẹ̀ bí kùn ìgbàlá mẹ́ta sọ́là sọ́là ti lọ ṣe wá àti fún àwọn àlùjànnú nígbà tí a yà sọ̀kalẹ̀ pé قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا إلى الرشد وإلى طيب àwọn sọ̀hábà ṣàpẹ́pọ̀ àmẹ́rí sọ́lọ́sà wọ́n rí bí apákan ní wọ́n jẹ́ sọ pé ah gbọ́n àmẹ́bí wa lọ bá wà rí àmẹ́bí sọ́lọ́lá àríwáyẹ̀sọ́lá nígbà tí ilẹ̀ fi tàbí ọmọ àmẹ́bí sọ́lọ́sà náà bá dé àmẹ́bí wa ń sọ in tó ṣẹlẹ̀ láàrin wọn àti àwọn àjọ̀mú nígbà tí wọ́n bàtó gba ìsìláàmù tán wọ́n ń bèèrè àmì sọ́là sọ́là ń pé wà máa jáàdù náà yà rọ̀ sọ́là lọ tọ̀ àti gba ìsìláàmù báyìí ti mọ̀ wípé ìwọ̀n ló jẹ́ ije kì jẹ nǹkan tó bá jẹ́ nǹkan ẹlẹ́gbìn ma ẹlẹ́gbìn jẹ jẹ sallallahu alaihi wa sallam ذكر رسول الله عليه يلقى بين أيديكم يكون أوفر لحما وكل علف وكل بعرف علف لدوابكم Ànábì sọ́lá àlùsọ́lá ń sọ fún àwọn àjẹ̀lú wípé kúlù gbogbo egun egun ẹran zúkìrọ̀tùmù lọ́rì ihe tí àwọn mùsùlùmí ọmọ ìyáyé tí wọ́n jẹ wọ́n jẹ ẹran kò lára egun yẹn ṣùgbọ́n ká tó dé ní dé ẹran yẹn wọ́n ṣe bìsìmìlá tán tó jẹ́ ìgbà tó wá jẹ́ tán yóò kọ́ báyìí àìdí fún táwọn bá ti ń sọ sínú dọ́sìn fẹ́ràn pé láti jẹ ẹran tán lára egun tó bá ti jẹ ẹran tán lára egun gbọ́lẹ́sọ sí ẹlọ́sìn dọ́sìn anábì ní yóò kọ́ báyìí àìdí fún ọwọ́ ẹ̀yìn àjẹ̀nú mùsùlùmí ni ó pọ̀ sí yakunu alfaru rahman ẹran tẹ́ ẹ̀bà lára rẹ̀ yóò jẹ ẹran táwọn mùsùlùmí jẹ lára rẹ̀ lọ òpíà ẹran tí àwọn àǹjànú mùsùlùmí tí wọ́n bà lára egun tọ́kì yẹn egun ẹran tó jẹran rẹ̀ kúrò yóò kọ́ ọ̀bẹ́ nàìjíríkùn alẹ́bí ọwọ́ yìí ni ó tọ́ sí yakunu alfaru rahman

pé ibi tán ti ń ta àwọn oúnjẹ ẹran bí ìdọ̀tí ẹwà nǹkankan so aláfún òun ló ń jẹ tẹ́ran máa jẹ tọ́ áàmù ní oúnjẹ tí èèyàn lè kí ni ó ti máa jẹ anájúwá ní wàkúlù bá ọ̀rọ̀ tí aláfún ìdàwàdì tọ́ àwọn lárbá ní albáárọ̀ tó tẹ̀dúlù alágbárí ìgbẹ́sìrà fún ní báyà òun lárbá ń pè ní báárọ̀ báárọ̀ ìgbẹ́ tíra kún ní báyà oníbárọ̀ bàírù ní ràǹkúnmí anájúwá ní wàkúlù bárọ̀ tí ní anáfún dàwájúkún gbogbo ìgbẹ́ tí àwọn ràǹkúnmí táwọn èèyàn ń gùn ìgbẹ́ tí wọ́n bá ti ń yà ìgbẹ́ yẹn ni ó mọ̀ jẹ́ oúnjẹ fún àwọn nǹkan gùn ti ní tẹ́yìn gùn òkúyà tẹ́mọ̀ pé àwọn èèyàn a ní ìṣẹ́gun táǹgùn ń gun ẹfin a ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ à ń gun ìbáka gbogbo àwọn ìgbẹ́ táwọn nǹkan táwọn à ń bá ti ń yà oúnjẹ ni ó máa jẹ́ fún àwọn nǹkan tí àwọn àjẹ̀nú náà bá ń gùn tí wọ́n bá ń oúnjẹ ni àwọn nǹkan táwọn ń gùn nǹkan bá yà níbẹ̀ oúnjẹ ni ó

sípìlẹ̀ wọ́n á dúró mo mo fẹ́ wò gbà tí egun ẹ̀ máa dìsàpíà bó ológun ọdún bẹ̀ egun ẹ̀ ò ní fóònù tó wà lè máa dá lè annan ibi ni nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú ìmọ̀ ìkọ̀kọ̀ ni ànábì ó fi mọ̀ wá ni ó sọ fún wa ìbí ó ti rí nu wípé o á lọ wákàtí márùn ń wo egun ẹran tó jẹ́ pé mò ń gbà tó máa egun ẹran ò ní o ibẹ̀ náà ní ni o ibẹ̀ ni ọwá ilé ẹ̀bá ìlú àfọ́wà Muhammad al-Khamis ara kòwéjì ni wọ́n hafizahullah wọ́n ti wà láyé àwọn ni wọ́n kọ hikba tó na wọ́n ṣe dára sọ fún wa ètò ọdún méje láì wọ́n wá ń sọ̀rọ̀ hadithi ruth anẹ́bí sọ́làsọ́là sọ wípé ta bá ti fẹ́ sùn gbogbo abọ́ tí wọ́n bá ti sí ojú ẹ̀ kalẹ̀ẹ́lẹ̀ ká dé táàbà wá dé táàbà ní táàbìdè ká wá bí ruth bí igi kan àbí gbálẹ̀ ká fi bísìnlá ká fi ó ká kọ́pàá nítorí pé àlùbá kan mọ́ sọ̀kà láti sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan lọ́dún lè gbogbo ilé tí àlùbá ẹ bá wọ̀ yóò jókòó sílẹ̀ lóòrùn bí wọn àgbà tó bá jẹ wípé àwọn abọ́ wà ní títí nínú àwọn ilé náà ṣùgbọ́n tábọ́ bá ti wà ní dídé tàbọ́ fi ìgbálẹ̀ wọ́n fi kọ́ọ̀bẹ̀ àlùbáyọ̀ ní wọnú ilé náà gbogbo ilé náà fi sí abọ́ sílẹ̀ tàbí ṣe ìmúmi tàbí kọ́ọ̀pù múmi tẹ́ẹ̀ dojú rẹ̀ dé tàbí tẹ́ẹ̀ sí ìgbálẹ̀ kẹ́ẹ̀sì kọ́ọ̀pù ẹ̀kẹ́ẹ̀sì bisimilá ibẹ̀ ni àlùbáyọ̀ wọ̀ àbá wá ń sọ wípé sẹ́wọ̀n kí èrè òpá ṣé gàgà ìgbálẹ̀ kan tí èèyàn fi dá abọ́ omi tàbí kí èèyàn fi dá bóòlù ṣé gàgà ẹ̀ ṣé ó lè dá fáà wọ́n lè bẹ́ẹ̀ ni ó lè dá apá àbàlá ó lè dá àlùbáyẹ̀ àdánwò rẹ̀ sí sọ̀kà láti ọmọ ẹlẹ́ẹ̀kan lọ́dún àti mọ́jọ́ tí ó sọ̀kalẹ̀ náà wọ́jọ́ ó lè dá padà wọ́n lè handle amúrọ̀ fẹ́yìntì torí wípé ọ̀rọ̀ yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú ìmọ̀ ìkọ̀kọ̀ so the same thing applicable sí ilé ìtànsọ́ náà adẹ́nusọ́lá àtọ́là ń dá ìgbẹ́ ràkúnmí sí àbúlá ìfúnnà sí ìlú mú wa ó fi ti kátá oníkòtínú láàrin onígbọ́nà wá òkúta wá òṣìṣẹ́ta tó sọ́dá ìlà rẹ̀ náà ní wípé àwọn ìgbẹ́ tí àwọn àkúnmí ti wá bá yà fáwọn dábàá sí wa oúnjẹ yóò máa jẹ́ fún àwọn dábàá tí àwọn àkúnmí bá ń gùn lófin ní wàkúlù báàrọ̀ tí àálá fún níjàwá gbogbo so báàrọ̀ olùgbẹ̀rà fún ní gẹ́gẹ́ bó ti yẹ wípé alimistu kóòmù tí wọ́n fi ń yarun onáwó ń pè ní méjìlú àlùmọ́ṣítù ó ní irun tó ṣe wípé nígbà tẹ́ ń lo kóòmù lọ́wọ́ kóòmù ló já irun yẹn agbófinrin ní pàtàkì àwọn méjìlú ó fún ní kóòmù tó jẹ́ alàfẹ́ fi ń yarun òun jẹ́ kẹ́sì àlùmọ́ṣítù kóòmù tí wọ́n fi ń yarun àlùmọ́ṣítù irun tó ṣe wípé ó já nígbàtẹ́ lo mọ́kù lọ́wọ́ tẹ́ fi yàwó arúgbó kò ní mọ́kù ní mọ́ṣútù so bàírù ràǹkóní báárọ̀ ìgbẹ́ ràǹkóní so kẹ́ẹ̀sì mọ́lẹ̀ àmẹ́bí sọ́lá sọ́lá sọ pé àmọ́ ìfẹ́jì máa ẹnikẹ́ni tó bá fẹ́ fi òkúta sí àlùwàlá pálí òsè kó ṣe ní mélòó kó ṣe ní mẹ́ta tàbí márùn ẹgbá sì fẹ́ lo òkúta ẹyọ kan kó mẹ́ṣọ̀ wípé ó ní egun mẹ́ta wáyé lásìfẹ́ ìkọdọ̀ àhàjò fún mi náà omi bẹ́ẹ̀ni kẹ́ni inú ní bá wá dìde lójú oorun fàlìyẹ́ sírí àdẹ́yìí kọ́bílà àyìn ìdíkílà húnmọ́ iná í sàlàtà wọ́n ní rúfẹ́ orúsọ̀ òun ó gbìyànjú láti fọ ọwọ́ rẹ̀ ṣáájú kó tó sì bọnú gbá tí ó fi ṣe àlùwàlá lẹ́ẹ̀mẹ́ta fa inna ahadakum la yadri ayna batat yaduhu torí pé ẹnìkankan ló yí ọ̀mọ ibi tí ọwọ́ rẹ̀ sùn sí ba yaduhu bóyá ọwọ́ rẹ̀ bóyá ó ti fi kó ti imamu muslim ó ní fáliyẹ́sẹ̀ ṣe jì ní kọ̀rọ̀ ìhì ní mẹ́gbà wọ́n ní kó fi omi sí inú ihò inú rẹ̀ kó fi omi síbẹ̀ wà fi láwùzé nínú ríwáyà ní mọ́ntàwà dọ̀á fáliyẹ́sẹ̀ ẹnikẹ́ni tó bá ṣe àlọ́lá wọ́n ní kó fi omi sínú alìsìn sáà kómi wọnú alìsìn sáà kíyàn fún omi síta hadithi mustafakun a aléyìí bó tẹ̀lé pé wáhámù kan wà nínú hadithi òun náà ni gbónúhùn tàlátà yẹn ríwáyà ìgbọ́n Bukhari kò sílẹ̀ ẹbálọ́wọ́ asìlẹ̀ inú Muslim ní olówà àwọn

gbà sí àǹkà àdífẹ́lẹ́ èyí àti ka tẹ́jámọ̀ àfáwà Abu Hurairah àti ka bákanáà mawdu' al-hadith bayanu shay'in min anwa'i at-tahara wa ahkam àlàyé ráńpẹ́ nípa àwọn nǹkan tó bá ní ìrẹsìkò pẹ̀lú ìmọ́ra àti àwọn ìdájọ́ a bẹ̀rẹ̀ ìbùn àdìdì àwọn nǹkan tí ìtumọ̀ rẹ̀ ó lọ tí wọ́n sì fẹ́ yọ̀nà rẹ̀ fún àrínú hadithi yìí wọ́n ní gbọ́nà ìdá àtàwádọ́à àì ìdá àrọ́dà lùdúwà ọ̀ṣára àfi tí ènìyàn bá fẹ́ sàlùwàlá gbọ́nà ìdá àtàwádọ́à àì àrọ́dà lùdúwà àbúká sọ wípé ó fẹ́ sí àlùwàlá wà ọlọ́run sọ wípé tí ó bá ka alukur'an fàṣẹ́rìnlá ṣe àwọ́bìnlá ṣe bí wọ́n sọ ní pé tó bá ti kà tán ní kó tó ṣe àwọ́bìnlá ní rárá tó bá ti fẹ́ tà kó ṣe àwọ́bìnlá ayé ìdá àrọ́dúkà omi fàlẹ́jà ayé kó fi omi kó fi sí imú rẹ̀ wà láàmùlì àmọ̀ aláàmùlì àmúrù alìmọ̀síbókó ìfẹ́ ìmúdọ̀ àfáà ní ìfádà wujud so láàmùlì àmúrù tó sáájú fílù mọ̀dọ́rí ẹgbẹ́ bó ṣe wà ní hadisi tí a ń káyìí wọ́n ní wàlìmọ́rọ́dù bèèrè wádìrí wà ní istinshaq fífi omi símú òun náà ní istinshaq kàmọ́ fasarahu aláwùdó àtàní ẹ̀dà muslim ẹgbẹ́ bí ìwáyà muslim bó sì gbé wá bákanáà lìyàn fèèrè nínú nítàkù ní wọ́n ní ìyẹ̀sẹ́ǹfì òun náà ní kí ni lè máa alẹ́rí ìsìnṣíkòrò alìmọ̀tàwọ́bìnrin fífọ́ orí tí ẹni tó ń sàlùwàlá tó fi símú fífọ́ síta òní wọ́n pè ní alìsìn sáà ayé yàjíbùhó bìrìhì àǹfìhì áwò ìjàjíbùhó bìrìhì àǹfì lìtẹ̀vípò máa fi dáfìlì yìí wọ́n lò náà ní pé ẹni tó ń sàlùwàlá yóò fọ́n síta so that yóò lè jẹ́ wípé àwọn ìdọ̀tí ilé tó wà ní imú rẹ̀ yóò lè jáde pẹ̀lú fífán síta yẹn tí wá sí lè tọ́ ọkàn tí ó mú kún lọ́wọ́ ohun tí ó tẹ̀ tí kún ó tẹ̀lé jáde o ó ti yé ìyókàn nígbà tí ẹ bá bló nǹkan wọ́n ní tàwa àkánà bí àánà ti yẹ́ di àmúlà yálà èèyàn fọwọ́ tàbí èèyàn fọwọ́ kún àlùmúní tí ìsáàdì pé bómi bá ti wọlé èèyàn bùkátà kó bló ẹ̀ síta wọ́n wà máa húzó nínú náà wọ́n ní wọ́n yọ látara gbóná kan tí wọ́n pè ní anáfọ́rọ̀ ayé tọ́rọ́kùn amf òun náà ni ìgbóngórí imú ọ̀kílá yẹ amf pátá náà àwọn olùmọ̀ nípa ìdí lábáwá wọ́n ní anáfọ́rọ̀ gangan fúnra rẹ̀ gan igi imú ní jẹ́bẹ̀ wọ́n wà ni wọ́n wà gẹ́rù istinshaq ni tó yàtọ̀ sí kómi ó wọmú kómi ó wọmú òun ni al-istinsaf wọ́n ní ilé ẹgbàwà àdíta fáwà Uthman wọ́n ní ó ní ànábì sọ́làsọ́lá istanshak wastansaf ànábì sọ́làsọ́lá ó fi omi sínú bákan náà ó sì fi omi síta istajmara istamala alhijara istajmar bimana ìsáàmọ́lá ẹ̀ṣùjáàrù kí èèyàn ló òkúta láti fi ṣe ìmọ́ra òun ni wọ́n pè ní alìbìtì jùmọ́ wàyí alhásọ́ asọ̀rírọ̀ wàyí alhásọ́ asọ̀rírọ̀ wọ́n ní òun náà ni pebbles àwọn òkúta wẹ́wẹ́wẹ́ hmm, òun náà ni alhásọ́ asọ̀rírọ̀ fil wudu nígbàtí èèyàn bá fẹ́ ṣe ìmọ́ra láti ṣe àlùwàlá lèmọ́sílì mahalli bọ́ọ̀l wọ̀nzáì alkúhùn wọ̀dọ̀bọ̀ wọ́n ni iṣẹ́ tó kùtà ẹfẹ́ ṣe ní pé ó fẹ́ clean ibi tí ìtọ̀ ti jáde àti ibi tí ìgbẹ́ náà ti jáde kùtà ẹfẹ́ clean wọ́n ni wà ìtìjmar mọ̀tásún bin mọ́sí bin ìjàrọ̀ sáà tó dúró fún òun náà ní wípé òkúta lẹ́nu ẹbí sì mọ́ra òkúta lẹ́nu ẹbí sì mọ́ra wọ́n bèèrè lọ́wọ́ ṣẹ́kù wa abu abdulrahman imam nasiruddin al-Albani pé gbogbo àdéhùn tó wá lórí ìsìnjúmọ́rù káfọ̀kúta sì mọ́ra káfọ̀mí sì mọ́ra kò sí kankan tó sọ̀rọ̀ kírkọ̀ níbẹ̀ tọ́lẹ́tò ewé níbẹ̀ kò sí ibi tó yẹ̀ tí wá fẹ́ pọ̀ tàbí èèyàn ti fẹ́ fi ìdá èèyàn fẹ́ fi tàbí èèyàn fẹ́ fi kò sí òkúta ń bẹ̀ ṣùgbọ́n bí àwọn ewé ọ̀gẹ̀dẹ̀ nǹkankan ewé kókò ó wà lárọ̀wọ́ tó so àwọn ewé yẹn ni parapadà àwọn ewé rẹ̀ ǹjẹ́ ó dúró ní ipò ìsìnkìmọ́ tẹ́mọ̀ tó lè fẹ́lẹ̀ náà tẹ́ ní lókùta ẹgbẹ́ ewé pọ́pù wà ní àlọ́wọ́ tó tẹ́ yóò fọwọ́ pọ́ báyìí wọ́n ní tó bá jẹ wípé nígbà tí èèyàn ń já ewé yẹn lọ́wọ́ èèyàn láàrin pé ìjùmọ̀ rẹ̀ lèèyàn ṣe ó rí ṣùgbọ́n tó bá ti láníyàn pé ìsìjìmáàrù náà ló ń ṣe pé ó dúró ní ipò ìsìjìmáàrù nínú àníyàn rẹ̀ tó bá ti débi tí omi wà tàbí ó débi tí òkúta wà kó tó ṣe o mọ̀rùkú bí i ìgbọ́n tó yóò bá lo ewé tó yàn mọ́ lo àwọn àwọn yóò kàfẹ́ pé tí yàn bá tráyẹ̀ ewé ìgbàgbó bíyàn bá tra ẹ̀ èyàn ó jẹ́ kéèyàn yóò fèèyàn léṣe ìgbàgbó àwọn tàbá ẹmọ igi tó ń pè sí tík igi tík yẹn tàbí wọ́n ti òpó náà ewé rẹ̀ òun ewé ìgbàgbó wọ́n bí mọ́kàn ní ọ̀nà òjò ọ̀dọ́wà bẹ̀rẹ̀ tó lọ́sùn nǹkan kan wọ́n fún ẹ̀kọ́ ewé ìgbàgbó bẹ́ẹ̀ bá tíráì èyí ó rí bẹ́ẹ̀sì so kò sí ní ewé tẹ̀lẹ̀ nínú pàápàá àbújì rẹ̀ fún wọn so fẹ́yẹ̀ sáàkíyèsí yóò bá gbé ewé kó wòrú ewé sí ó lè kọ́kọ́ fọwọ́ ra náà báyìí kó fọwọ́ ra ẹ̀yìn ewé wọ́n lọ já ewé pín o ewé sáà pépà tó ti máa ń fọ ọkọ́ ọ̀sẹ̀ bọ́ bá já yọ̀ ó ìgbẹ́ẹ̀tì o so bẹ́yàn sàkíyèsí wé tẹ́yàn ológun so ṣe pẹ́gbẹ́ àgbáyé agbáyé pípà tẹ́yàn lò èyàn láti yẹn pé ìsìjìmọ́ èyàn ṣe ó lọ tó ọ̀bá ti láti yẹn pé ìsìjìmọ́ lọ ń ṣe ìparí náà nìyẹn tó bá ti rí òkúta kó tó lò àti tó bá rí kó lò omi wọ́n sábà lọ gbọ́dọ̀ àlèsìtọ́ọ́bà àti àlèsìnjà wọ́n ní okun omi àti òkúta okùn sínú ṣùgbọ́n tá bá ti lọ gbọ́dọ̀ àdìtìjìmọ́ òní kan láyà tàbá dárò ìlàbí nìran àwọn àzàárì náà ṣe ń bẹ́rọ alhassan àsọ̀rọ̀ kò sí ìgbà tí wà sí inú ọpọlọ wa tàbá gbọ́gbọ́n lọ àdìtìjìmọ́ àgbègbà òkúta ni wọ́n lọ ìsìnjá ìsìtọ́ba bìlìmáì wọlé ìjọrọ̀ bákan náà àtàwọn súnmù bèèrè ṣe járọ̀ kéèyàn fi òkúta kéèyàn fi kílì nǹkan òun náà ni wọ́n pè ní ìsèjìmá yàtúbù mahal wọ́n ni yóò ó máa jẹ́ sí ibi kéèyàn fi kílì yóò jẹ́ fún mọ́ gẹ́gẹ́ náà ni tí bá rí bá bí igi rúùsì so èèyàn lè lò náà pẹ̀lú àníyàn wípé ìtìjìmọ́rù ṣùgbọ́n tó ìbá ti láàrin ìtìjìmọ́rù tí èèyàn ó ṣe padà tí ìbá ti lérí tí èèyàn ti rí òkúta pàbómi fàlìlútí wọ́n ni anyàkúnà agadin mashat fardan kí iye ìgbà tí èèyàn ó kéré níbi tí ẹ̀gbẹ́ ti jáde ó gbúdọ̀ jẹ́ ẹyẹ ẹyọ yóò kéré pẹ̀lú òkúta àkọ́kọ́ yóò sọ dáàmù yóò pé èèyàn tún yẹ̀ pẹ̀lú òkúta lákọ̀ọ́kọ́ èèyàn wá ń gbé àtàkà káàkiri ó wá òkúta káàkiri rárá òkúta ni kọ́ sà tó òkúta tán lọ́ọ̀tọ̀ torípẹ́lú sí lè gbọ́ wípé ìtọ́sìpọ̀ sílẹ̀ ìtọ́sílẹ̀ yóò tọ̀ plántọ̀ òkúta kan lórí yóò àmọ́ yímọ̀ rí káàkiri ń wá òkúta ilé ìgbàmù pàápàá mùsùlùmí tó mọ̀ orípé tí ni yóò fi ìnáwó ní kẹ́ṣmìl àwọ̀rọ̀ so ìmọ̀ ti àpọ́nlé ìhòòhò ilẹ̀ wà bẹ́ tó èèyàn síta tọ́lá ọmọ àti fọ́nrán fún fún àṣìkò jẹ́ wọ́n ní gbọ́dọ̀ ìta ìkọ̀dọ̀ ìta bàá ní náà ní ó dìde lójú oòrùn òní ìsá ìgbọ̀rọ̀ àmàlìyàtí wọ́n ní aláàmùrí àmọ̀ wọ́n ní láàmù yẹn láàmù àmùrù láàmù lè tó jù nípa pé wọ́n fi pa wọ́n láṣẹ wọ́n ní mùrọ́d àtàtàn gbòrò mímọ́ wọ́n ní tí wọ́n sì gbà lérò ń bẹ̀ náà ní wípé kéèyàn ṣe ìmọ́ra pẹ̀lú omi kéèyàn ṣe omi pọ̀ ọwọ́ èèyàn yàdáyé ayé kàfàyè ọwọ́ rẹ̀ méjèèjì kéèrè sí kéèrè òkèèrè omi sí kó fọ́ al'iná alwira ife igbá wọ́n ni almurọ́ iná olùmáyé alẹ́rẹ́ ìtawádọ́ òbíyì òun náà ni ife igbá tẹ́ ìmọ́ fi ṣe alùwàlá salasa ayé salasa rasalam kéèyàn fọwọ́ yẹ̀ ní ìgbà mẹ́ta fàyínà àdàkún láàyẹ̀dìrí àìnàbá tọ̀sí ọ̀nà yọ̀nà náà wọ́n ní káfọ́ wà lẹ́ẹ̀mẹ́ta tí ẹ̀mọ̀ pé ẹni tó jí wc ní wẹ́bù sàrọ̀lá ẹgbẹ́ bó ṣe wọ́pọ̀ nísìn pẹ̀lú pé wc sàrọ̀lá kí ní water closet lọ́wọ́n àwọn gbọ́ngẹ̀rán funfun láì tí wọ́n níbi táàpù ní òkè láì tẹ́ẹ̀tì mọ́ kí lẹ́ ń pè é ní ìgbọ́ washand basin àbí sẹ́mọ̀ uh-huh. pé ẹni tó jí nìsìn tó fẹ́ sálọ̀lá kò sóbi kankan tó fẹ́ tọwọ́ bọ̀ sẹ́mọ̀ pé yọ́kàn sí yóò sì tápù náà ni omi ó ṣe kí ni o mẹ́mọ̀ jáde ó lò àdíìsì yìí náà ọba àmọ́ tọwọ́ bọ̀ omi kankan pé omi fẹ́ yọ sí ọlọ́wọ́ ó lò àdíìsì ó fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò tó wá bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ kò tó wáyẹ̀ bẹ̀rẹ̀ àlùwàlá so ní ẹ̀sì jẹ́ ní ẹ̀rùpẹ́ ìgbà ní ìwà tẹ́rí pé in tí náà sù bá sọ ta bá ní afẹ́ apply mọ̀bà ṣárátán ó lè mọ́ wà applicable nígbà ní ṣùgbọ́n tó ní wípé kí ìfọ́ yẹn náà ìbáadà náà ni tò pẹ̀lú wípé kìí ṣe wípé afẹ́ tọwọ́ bọnú omi kankan tó bá ti sí bẹ́sì yẹn náà báyìí o fọwọ́ rẹ ọwọ́ mẹ́ta àtàkọ́kọ́ yẹn kìí ṣe mẹ́ta èyí tó fẹ́ fi bẹ̀rẹ̀ àlò aláwo tó dá lórí pé àjí mẹ́ta náà ni àlọ́ lẹ́yẹ́ mẹ́ta mẹ́ta náà ni mo fẹ́ sí mo ti tẹ́ náà nìyẹn kó a mọ̀ sí lọ́rẹ̀ là ìyẹn ló kọ̀kọ́ ọwọ́ yẹn ló kọ̀kọ́ pọ̀ tó bá ti jí wọ́n ní sọ́nà àwọn ọmọ ìyá wọ́n ní ní ẹgbẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀dì ẹ̀bá nínú bedroom ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́ ní ẹgbẹ́ rẹ̀ bá ẹgbẹ́ bedroom ẹgbẹ́gbẹ́gbẹ́ ẹgbẹ́ bẹ́ẹ̀dì ẹgbẹ́ nínú bedroom kí ní bẹ́ẹ̀sì yẹn ó sé síbẹ̀ ẹwùn gan ó fún gbésùnà lárúgẹ àbó ìfún gbésùnà lárúgẹ ó sì láti sí àyè pé pọ̀ òṣèré lọ́mọ́ ọ̀pọ̀ ní oṣùpé fóun tó fóun ṣe bí ọ̀sọ̀ ṣe pọ́ọ̀tì tó bá kọ́ ṣe kó ṣe sílé o kò sọ òun wá ní wọ́n ṣe àlùwàlà àmẹ́lẹ́ pé òun lọ sọ̀rọ̀ nínú betrú bọ̀mùjáàrì pé òun ti ẹ̀kọ́kọ́ ń dínà tí wọ́n máa fi akọ́ lé tí wọ́n náà láyé kí ni òfin síbẹ̀ súnà ni òsì tó ọba ti jí láàárọ̀ báyìí tọ́ra sí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì rẹ̀ hàn tó ṣe kí ni o kó sáàjẹ́ bẹ́ẹ̀dì tí bẹ́ẹ̀dùmù tó ní kọ́kọ́rọ́ tó rà káwọn ọmọ tí ò sí dàgbà kọ́wọ́ lọ ọmọ tọ̀ síbẹ̀ wọ́n rò pé àwọn lè tọ̀ síbẹ̀ so kó jẹ́ ibi tí ó ní ìfà dáadáa tí ó lágbòjú tó tètè pé àwọn ọmọ kéékèèké tí wọ́n sì ní tẹ̀bí ẹsẹ̀ wọ́n mọ̀ darí síbẹ̀ tàbí wọ́n mọ̀ fi ṣe eré tàbí wọ́n lè sí omi rẹ̀ gan-an ẹgbẹ́ wà tó wà sí láti mọ́ọ̀sì báyìí omi ti kún orí bẹ́ẹ̀dì rẹ̀ so kéèyàn tàbíyèsí ìyẹn dáadáa kò sí ìlọ́dún burú mẹ́ ó dá púpọ̀ tí ẹ bá lè mọ̀ ṣe so that súnà yẹn yóò lè wà ní inú brain èèyàn bí ẹ bá ti ń jí báyìí ní sọ̀rọ̀ àti báyìí ó sì fọ ọwọ́ rẹ̀ kó tó lọ sí àlùwàlá so fífọ̀ ẹ̀mẹ́ta náà fàyínà àhàdàkún láàyẹ lórí àìnàbá àti ìyàdùn torí pé ìkànkan nu yí ọmọ ibi tí ọwọ́ rẹ̀ sòsí láyá alámù àìnà kánátí àdúgbò sí ìnà náà mìí tí èyàn bá ti sùn èyàn mọ́ ibi tí ọwọ́ wà èyàn mọ́ ibi tí ọwọ́ lọ tọ̀ ẹlùmí àdìwò pé ẹbọ̀t eh, tí mo bá fi ọwọ́ mi sí tí bá wọ glọ́ọ̀bù sùn kọ́ tí mo wọ glọ́ọ̀bù sùn mo sá wọ glọ́ọ̀bù sùn rẹ bàtílẹ̀ wa mọ́ mo wá yọ glọ́ọ̀bù sẹ́wọ̀n pé tó bá níbi tọwọ́ sí fọwọ́ ara ọwọ́ tó bá níbi tọwọ́ tẹ́ẹ̀lì òmùmọ̀ lójú orin ìgbà tó dẹ̀ ti bọ́ sọ́ọ̀sì yẹn tẹ́mọ̀ pé èèyàn gà mo ti bọ́ eh, glove tí mo wọ̀sùn mo ti bọ́ tó jẹ́ ẹ̀nà sàrànlábà àwọn àfáà ní kò gbé kò gbé torí wípé ríńlà ti wà ń bẹ̀ látẹ́dírí àìyàn bá dá sí yálùkà ó mọ́ bí tí ọwọ́ rẹ̀ sùn nígbà tó sùn ẹlòmíà jẹ́ pé ibi tó bá ti jẹun báyìí ojú omi jẹ báyìí ìyàwó rẹ̀ nígbà tọwọ́ bó ti di tó jẹ náà ló sùn lọ ìyàwó rẹ̀ náà jẹ́ bá sanwó tí wọn bá sanwó oúnjẹ rẹ̀ àwọn ìsọ́lá sọ́nà tó kẹ́tẹ́ bá ti jẹun ẹmí jọ pé ẹ sanwó gbogbo ọbẹ̀ tó wá sí nílé ìkánná èsì ẹ̀tọ́ bá ti lé nílẹ̀ pamọ́ tó bá ti pé eku ti jẹ ìkánná ọwọ́ rẹ̀ ó ti jẹ ogbẹ̀ fọláyà ló mọ́ náà ìgbà mọ́ bù ẹ̀gbì kankan kàfórí ara rẹ̀ o sọ̀rọ̀ tẹ́ bá fi jẹ ẹmọ́ ọmọ ọgbọ́wọ́ ní ẹ̀kọ́ pẹ̀ lọ́sẹ̀ àwọn eku lè wá ṣe zì ara yín lóru ṣe pé gbogbo ìkan náà ọwọ́ ìgbà tó bá yín ti jẹ torí pé oòrùn ẹja dédé tẹ́ fi jẹun lálẹ́ àná oòrùn tọ́kì oòrùn ọbẹ̀ ọbẹ̀ ńlá ọbẹ̀ ẹ̀gúsí òsíkí gbogbo ẹ̀ nínú eku sì ní àwọn tí wọ́n lè dùn kọ́mọ jẹun gbogbo ẹ̀ gbogbo bá ti kí sẹ́ẹ̀tì bá ti ní gbogbo tí wọ́n ti ń ta tọ́tọ́ ibẹ̀ kú máa lẹ́mọ́ sílé lọ wọ́n bọ̀ jẹ gbogbo ìkánná gbogbo kẹta ọjọ́ gbẹ̀ ẹlòmíì tó bá sùn ara rẹ̀ ní àwọn ọ̀sẹ̀ tí báyìí kìí lè tó dáa kí mọ̀ plan fún oorun ẹ̀ká mọ̀ plan fún oorun ẹlòmíì tó ti ń ka sí àlọ́ ibẹ̀ ló ti gbéjọba lẹ̀ tó tó tají ó di tí ní tààtì tí a ṣùgbọ́n náà à àbúrò kìí ṣẹlẹ̀ sẹ́yìn ní pé yẹsàrí kàtíra ìtútù àwà ìdí tí tàjí àlọ ní tí àdó bá mọ́ ta mọ̀fúnù dì yóò wá di fáyí tí àdó bá mọ́ ta òun náà àbí nígbà tí ó bá rí jáka dá ká mọ́ plan fún ohun yóò sàlọ́lá nínú náà fi ní àǹkàní dáadé ní pẹ̀lú ọ̀tún lílẹ̀ ní ṣàwùtáàmù yóò kàfù sí ẹgbà ọ̀fẹ́ lẹ́sẹẹsẹ ìlú kà ìlú fẹ̀gbẹ̀ lílẹ̀ ìlú lẹ́sùn ilé yóò jẹ́ kí èèyàn ní rọ́hásùn bá fi ẹ̀mí ó balẹ̀ ọkọ̀ balẹ̀ sí ohun tí ọ̀dọ́ ti ṣùgbọ́n mo fẹ́ ka sí àìdí ẹ̀ àní tẹ́sí mo fẹ́ wojú kíní díẹ̀ nígbà tí wàá gbóra dàgbà mi yóò sọ balẹ̀ so eléyìí ọba mo bá fa àbùtùlẹ̀ kí kó mọ̀ àfáwà tí wọ́n kọ ẹ̀zúbdá al-afham sheikh salim ilali wọ́n ní nínú àwọn ẹwà Islam àti wípé Islam ó jẹ́ ẹ̀sìn tí ó gbé pẹ̀lú wípé ó pọ̀ sí dá gbogbo nǹkan nílé ìtòrọ̀ mọ́ ìjọsìn wa nínú ẹ̀ òun náà ni àtọ̀hárọ̀ wọ́n ní hadithi yìí ó ń dúwa nínú pípé ìmọ̀ra ṣíṣe bákan náà káàsì lọ mọ̀ wípé nínú ká fọ ojú kábọ́ ojú wa òun náà ni ìsìnṣá àti ìsìnṣá òun ló wà kẹ́nìkan mọ́ sọ wípé ìgbà tó ń sàlù àlá tó ti wá bọ́ ojú tó ti fọ ojú lẹ́ẹ̀mẹ́ta kò ní ìdí kó òun fi omi sí imú náà mọ́ rárá torí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó pa á láti kátẹ̀lé ànábì bá ànábì dẹ̀ ti sàlù àlá nìyẹn bára bí ṣe alwàlá nìyẹn kí alọ̀ gbọ́ yí dáadáa bákan náà oorun tẹ́yàn sùn lọ́sàn oorun tẹ́yàn sùn lọ́sàn tí ta bá tún jí náà tí a tún fọ ọwọ́ wa náà lọ́mà oorun tẹ́yàn bá sùn lọ́sàn yẹn ni mo gbé ọwọ́ ìsábà ká kí lè bèlè lóòrùn tẹ́yàn bá sùn lọ́sàn àwọn olùmọ́ ní àtòrò ọ̀sán àti tòrú tọ́ ọba ti ń jí báyìí ṣùgbọ́tọ̀ sọ yìí nínú àwọn súnmọ̀ táwọn èèyàn sọ sódò ní nínú àwọn súnmọ̀ táwọn èèyàn sọ sí odò ẹgbẹ̀ tí wọ́n tọ́tọ́ súnmọ̀ sódò táwọn èèyàn ò lò rárá ṣùgbọ́n nínú òyẹ ó yẹ sẹ́fúrípù máa fi jẹ́ ohun tí ẹ̀rọ ajíjí ó lé ohun tó máa fọ ọwọ́ rẹ̀ so ilé yìí o ni ó túmọ̀ sí pé èyàn ṣe ẹ̀fìyà èyàn fún gbogbo ojúkò ibi tí náà sùn gbà wọn èyàn fún ní consideration so wọ́n ní ilé ìhò náà ni ó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ tó ní pé ìlà ti wà ń bẹ̀ ìlà mẹ́rin náà ní pé láyẹ́dìrí ànáyínú àìnà bá tàbí àdáwó ẹni tó sọ kò mọ ibi tí ọwọ́ rẹ̀ sọ sí nítorí náà kí a sàkíyèsí àwọn kẹrẹ dáadáa sípàtò lè sin sáà fífọ́ omi síta wọ́n ni yóò máa jẹ́ bíọ̀gáwọ́pàá tí ń wá àṣìdà omi tí èèyàn bù sí ẹnu tó tu èyí tó bá sẹ́kù èyí ó gbé símú èyí ó fọwọ́ sí èyí fi gbé yóò yóò fi gbé ẹ̀wà kì í ṣe wípé bẹ́ẹ̀ tó ẹyọnu ẹsẹ̀ omi yí òyìn gúdọ̀ omi yẹn èyàn gúdọ̀ jẹ́ kárí gbogbo ẹnu pátápátá báyìí kò ní í ṣe mọ́tọ́mọ́tọ́ kì í bẹ́ẹ̀ condition tí ò fi ní rí mọ́júmọ́dọ̀ sí pẹ̀lú bàbá pé èèyàn ní lè rí mọ́júmọ́dọ̀ náà sí tí mọ́júmọ́dọ̀ yẹn ó bẹ̀ sí take place náà òun náà ni ìgbà tó bá ti wípé omi tó bù sẹ́nu tó fẹ́ fi ṣe àlùwàlá omi yẹn ká gbogbo ẹnu rẹ̀ tó yányán lápòjú oníṣìn ẹni tí ń sàrà ní abẹ́ táàpù tó wá sí táàpù tó nígbà tó fẹ́ yọ wá ládúráyà ti gbogbo ẹnu ti kún fún mọ́dímọ́dọ̀ ti ṣe ra rẹ̀ náà nìyẹn mo rò gbóyé mọ́dímọ́dọ̀ ti kíni ó ti ṣe ra rẹ̀ náà tó rò kí àgbòrí ṣùgbọ́n tó ní ọ̀wọ̀ bá ti ká ẹnu ní pé ó blọ́ọ̀kì gbogbo ẹnu tán mọ́látàwọ̀ àṣìdá pé ẹ̀ bá ti ṣomi sẹ́nu èyí tó kíni èyí ó yọ èyí ó so condition kan tí èèyàn ò ní ti rí mọ́júmọ́dọ̀ sí nìyẹn tí mọ́júmọ́dọ̀ tẹ́ máa take place ó ní bá ti kárí gbogbo ẹnu èmi tẹ́ fẹ́ ṣe náà pẹ̀lú mọ́júmọ́dọ̀ tó fẹ́ fẹ́ fún mi ẹ ká gbogbo ẹnu omi tẹ́ wá bù sẹ́nu gan omi ẹ ti ká ẹnu tán so níbi èèyàn lè mọ́júmọ́dọ̀ láti rí mọ́júmọ́dọ̀ sí ṣùgbọ́n tẹ́ fẹ́ torí ẹ̀ sí mọ́júmọ́dọ̀ náà ó ṣe kí ni o ò ti wáyé mo rò pó clear èyí tó bá sẹ́kù lọ́wọ́ oníyóògbé sí imú ìlóṣù bá padà síta so kí kó yíwa dáadáa bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú hadith pàápàá jùlọ ní nǹkan tó ní nǹkan sọ̀rọ̀ pẹ̀lú alìsìnìfà sọ́fún omi síta alhafiz ibn hajar alákọ̀ọ́lá ni inú pátù bari wọ́n ní wàhálà àhàzà lórí eléyìí fàlìmùrọ́ọ̀lù lè ṣe ìbáru ìrùrù àti òjè wọ́n ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú pé ká ṣe ìṣẹ̀fà ká fọ́ omi síta láti mú òun náà ní pé a fẹ́ jẹ́ kí n tó ń jẹ́ ìmọ́tótó pé kí mú yẹ kó ti tún yọkó clean nítorí wípé mímọ́ sí ìmúnà ìmọ̀ òun lẹ́tì alàìkìrọ̀ à lìtẹ́ǹkì yàtì mọ́jírọ̀ nọ́fà tẹ̀síhù mọ̀háàrẹ́jì ìfòrò wọ́n ni títọ́ orí yóò ṣe ìmọ́tótó gbogbo imú débi wípé yóò ràn lọ́wọ́ sí ẹ̀ bá ń ka Quran lórí ìrun torí pé gbogbo àwọn mọ̀kárí jù ṣòro o ní ó jáde èyí tó gbàmú jáde ní ó gbàmú jáde lára tàlàfíà tí ò ní farapa ẹwọ gan sẹ́mọ̀ pé bẹ́yàn bá ń dá <laughs> àdíjì tàbúrú yẹn sẹ́mọ̀ pé èyàn lè mọ́ ronú lọ ibi tí mà á dàgbẹ̀ ló jẹ́ pé àwọn àfáà tọ́nà ọba ti kẹ́ Islam àánú ọlọ́run bá àdíjẹ́ lánà tí wọ́n ṣe fún wa kọ́lọ̀n kó yà wáyà ẹ̀sùn tí ò ní ibùn Hajar al-Asqalani ẹ̀sùn tí ò ní Sufyan ibn Uyayna tí ò ní Imam Shafi'i tí ò ní Ibn Taymiyyah tí ò ní Qurtubi la tí ò ní Albani kò sí Uthaymeen <laughs> ògbédùlá àbúzúrátà rọ́ọ̀dí ẹ̀sìn tí ó bá ti ní gbogbo àwọn àwọn jàhábìdù nínú àwọn olùmọ̀ ọlọ́nkó yàwáyà ẹ̀sìn ọ̀hún bí ẹ̀bá ń dákì ní ìkàfihàn pé èèyàn ò ní ronú lọ bí ni ó mọ̀ lè ran mọ̀káríjì ìṣòro ó lè jẹ́ká pé ìwọ àwọn ará fi ó lè jẹ́ká pé bọ́ bá dàkà fúnra rẹ̀ ó lè mọ́ rí ṣùgbọ́n tó ọba àdíjì ìjẹ́ lọ́wọ́ sẹ́rí rẹ̀ kí ni Ibn Hajar sọ umdata eh, Fathul Bari béèyàn bá lè máta Fathul Bari látòkè délẹ̀ tó máta rẹ̀ láti òkè délẹ̀ mo lè sọ wípé gbogbo tí ń bẹ́ẹ̀nu àkáàmù ẹ̀sùn kíkì lọ́bá dá sí 100 èèyàn ti bọ́ 75 tọ́bá dá sí 100 ìyẹn ti mọ seventy five ìyẹn ti mọ seventy five ìtọ́nà àwọn afá wa wọ́n ní ẹ̀fà kápá tí ìbá rí tán látòkè nílẹ̀ tó wá mú alìmọ̀jìmọ́ ṣẹ́lù mohazab ṣìrọ́bí tí àfá wa annáwáwí tí wọ́n tó bá fi kún pé pẹ̀lú ògbọ́ ọlọ́run ó lè sọ lẹ́gbàgbà ti kàgbó kútùbù síta kan ó lè sọ wípé yes now I am a student of knowledge ó lè sọ wípé yes now I am a student of knowledge pé ọmọ ilé ìgbé ó ní ní pé yes akẹ́kọ̀ọ́ ìgbà ní ó lè sọ gbangba tó bá ń máa pààrọ̀ àbẹ́ ẹ̀rí pàtíwá dárí báyìí ẹ̀rí pé ogun ládá lọ ń tẹ fóònù lọ ń tẹ fóònù ráì ibò láyé fóònù tí wáyé ráì bẹ́ẹ̀ àsìkò sì wà o àsìkò wà but a utilize àsìkò yẹn ọ̀lọ́ àsìkò wà bẹ́ẹ̀ bá fẹ́ àti ìṣúra lọ́wọ́ mẹ́ta ṣàìtọ́nù wà ń bẹ́ àfá wa Ma'bad Abdulkarim al-Misri al-Muhaddi hafizahullah àbájú wọn sọ wọ́n ti lé ní 83 years àfá wa ni wọ́n ti dé tọ́ wọ́n nígbà táwọn fẹ́ ka fásitì olùbárí látòkè délẹ̀ wọ́n láwọn wò wípé táwọn bá ní káwọn gbé láti lẹ̀ báwọn káwọn mọ́ kálọ̀ káwọn mọ́ kàtí àkẹ́kẹ́ mọ́ táwọn ti parí fásitì olùbárí 15 bọ́ọ̀lù sí fásitì olùbárí ẹni tó bá ní mùsálà mẹ́rin tọ́wọ́ àwọn dáàrù sàlám ìṣe bọ̀lù sí inú àtúnjẹ 20 inú àtúnjẹ 10 wọ́n láwọn sáwọn bá ní káwọn ta fásitì bá ní láti lè dópin káwọn mọ́ ta kí àmì ìmọ̀ ṣe pé náà bá ti báyìí láti bá rí ọjọ́ monday tuesday wednesday gbogbo ní ọdún tó bá ń ná àwọn táwọn ti kà tán aláwọ̀ òfin táwọn bá ń táwọn ṣe bẹ́ẹ̀ nǹkan ní òògùn àwọn aláwọ̀ òfin tẹ́lì lójúmọ́ wọ́n sọ pé tẹ́lì àwọn àṣọ kí ni mo pè ìṣẹ́jú mẹ́wàá lójúmọ́ wọ́n ní báwọn bá kàdé kí ìṣẹ́jú mọ́ ẹ ti dé tó ti stop àwọn àṣọ pẹ̀ síbẹ̀ ọjọ́ kejì pé kò wá tí ó sọjọ́ ọdún léyá kó dàbọ́mọ̀ rẹ kú ọ̀ọ́kà àjọ náà á kú nìyẹn ń tí mo pè ìpinnu ní ìpinnu tó lágbára ni tọ́sí fi kàtọ́ wọ́n kàtọ́ bẹ́ẹ̀ ìṣẹ́jú mẹ́wàá lójúmọ́ wọ́n náà apply tẹ́ẹ̀sì ẹ̀ wọ́n náà tí ẹ̀ kọ́kọ́ tẹ́ẹ̀sì ẹ̀ náà yìí ó lè mú bíi àrísọ̀ lè yẹ ten minutes kò bẹ̀ láti bẹ̀rẹ̀ wà láì ohun ní mẹ́wàá tó kàtọ́ o wọ́n ní kí wá aṣọ nìkan tàdébù kamal báwọn ṣe ka tàdébù kamal nìkan ní thirty five minutes ìṣẹ́jú mẹ́wàá lójúmọ́ ìyẹn nìkan kọ́ wọ́n ní báwọn ṣe ta alìmọ̀dìmọ́rù ṣẹ́rù mohazab ṣèrọ́dí ti mọ́mù náà wọ́n 25 bọ́ọ̀lù bọ́ọ̀lù àbọ́lù ìṣẹ́jú mẹ́wàá sẹ́wọ̀n fẹ́ àárẹ̀ àtẹ́lù àkílówà ló tẹ́lẹ̀ ìṣẹ́jú à try tó wà mọ́ sí àwọn òṣèlú láì lọ ṣẹ̀tọ́ lọ sí bó jẹ́ òṣàṣeyọrí oríṣẹ́ ẹ̀tọ́ bọ̀ ẹ̀yìn náà ni wákàtí mr lọ́sàlámù so tí ẹ̀ bá ń dá àdífì ká fún yẹ̀ sẹ́wọ̀n pé èyẹ́ lè máa ronú wípé kí ni àwọn tí mú ní ṣe pẹ̀lú pé afẹ́ ka kùránì lórí wọn inú hajjab àwọn yẹn aláàpọ̀ ìmọ̀ ni wọ́n ìmọ̀ ni wọ́n àwọn kan ti jẹ́ ìmọ̀ sáájú inú hajjab ìmọ̀ mú ìmọ̀ lónáà nínú àwọn àgbà fẹ́ẹ̀sì yìí ni nínú hajjáàrù sọ wípé òun mú zemzem pẹ̀lú àníyàn wípé òun fẹ́ ní ìmọ̀ bí ìmọ̀mù záábí nínú hajjáàrù sọ rẹ̀ pé òun mú zemzem pẹ̀lú àníyàn kó òun fẹ́ ní ìmọ̀ bí ìmọ̀mù záábí after 20 years tó mú zemzem ó ní fàkọ̀tìjà wọ́n tó ó ní mo ti di ìmọ̀mù záábí lọ àbáwọn after 20 years tó mú zẹ́mzẹ́m ìwọ́n mùsùlùmí sí fi ìdáyà ti tọ́lá dìdí ó mọ́ gbàgbé nǹkan wọ́n ti kọjú àti gbàgbé àti ní gbàgbé àkọ́gbàgbé ipọ́ wọ́n lọ sí mọ́kà tó mú zẹ́mzẹ́m nígbà tó mú zẹ́mzẹ́m ó ní ìwọ̀ ọlọ́run zẹ́mzẹ́m tí mo mú ìmọ̀ mi nínú hadith kódà gẹ́gẹ́ bí ìmọ̀ Ibn Hajar kò sọ pé kó jùlọ ó ní kódà gẹ́gẹ́ bí ìmọ̀ Ibn Hajar ìmọ̀ mi nínú fíkíù kódà gẹ́gẹ́ bí ìmọ̀ alìmáwò bìkíní náà bìkíní nínú àwọn àgbàfà ẹ̀sìn wa náà ni bàbá náà wọ́n jẹ́ bí mọ̀ásì àwọn tó wá ní sẹ́ntúrẹ̀ lẹ́ẹ̀kẹjọ bí àwọn ìgbòkájá olùgbọ́n bìkíní àgbàfà mọ́ náà mọ́mù sí rí tí mu zẹ́mzẹ́m pẹ̀lú àníyàn tí mọ̀ òun nínú fífi ó dàbí ti mọ́mù lè ní nínú ìmọ̀ àrí sí dàbí ìmọ̀ àjọ ìsọ̀lá ní ìgbà tí mọ̀mù sí rí tó fi jáde láyé kò sí fánù kankan nínú fánù ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn Islam wa lóga adab sikiru hariri gbogbo nǹkan tí mọ̀mù sí rí sí tí ọ̀kan tíra lórí ó mu zẹ́mzẹ́m báyìí ọpọlọ yẹn jíwá ni bí má ti tẹ́lẹ̀ òtẹ́ bá ti lọ sí haram àbẹ́ lọ sí àwọn tó lọ múlá tí wọ́n dé ẹwọ́n bèèrè aṣọ ẹwọ́n bèèrè jìlá zemzemu ni ẹni tí wọ́n fún yí tí wọ́n fún bọ̀ látòrí sun tí èsè sàkámọ̀jẹ àwọn zemzemu sàkámọ̀jẹ tí ẹ̀ní mọ̀ pọ́lítì ní rẹ́sì dápọ̀ àbótí múmọ́ra wọn ẹ̀ní mọ̀ àkíkọ rẹ̀ bọ̀ ẹgbẹ́ pé á sùn gẹ́gẹ́ tó gbé bọ̀ látọ̀ wọ́n kàdà sọ́rọ̀ fáwọn yìí lọ́wọ́ àlè ọlọ́run tí wọ́n kẹwàá púpọ̀ jù so a ní excuse ní pé gbogbo ṣẹ́tọ́ ti ṣe ká jókòó ti lápọ̀mọ̀ àwọn ṣẹ́rẹ̀ kọ́lá ó parí and the more you read the more you know and the more you are knowing the more you will recognize your ignorance that is the fact of it tó bá ti ń kà nǹkan ó mọ̀ mọ̀ nǹkan sí tó bá ti wá mọ̀ àìmọ̀kán rẹ yóò mọ̀ hàn sí ọpẹ́ ṣùgbọ́nlá pé eh, ní òmìnirẹ́ ìlú náà láti ilé ọ̀yọ̀ àà òtútàjúwájú èyí ni bá ti délé ní àbílé máa fún lágbára òtútàjúwájú bó o tẹ́ ń dìtẹ́ẹ̀tì wípé àìmọ̀kán rẹ yẹn òun náà ló pòsídì nínú ìmọ̀ ìgbéraga àríwá àwọn wálẹ̀ pé ṣùgbọ́nlá ìdí mọ̀ ẹ̀ṣẹ̀ lónìí for the last 200 years àwọn kan ti kà á wọ́n ti fi lo ayé wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run ti gbàṣẹ wọn

tí ọdẹ́ tó àmì èèyàn ṣe tí èmú ti tọ́jú àtàálù aláwájú tàdágún àlẹ́sẹ̀kàdáríká gbọ́nà tàálù mú ó túmọ̀ sí wípé àtàdágún fi tọ́lá èyí from one stage to another stage from one stage to another stage gbogbo ìmọ̀ràn ní ìfẹ́ bá wá ní mímọ̀ o gbọ́dọ̀ mọ́ ní mẹ́tọ̀ kò má bàa gbọ́ nǹkan míì tó rò pé lúgà rẹ̀ strong pé lúgà rẹ̀ jiná gan kó má lọ gbọ́ nǹkan ní ìtìrátọ̀ sí nǹkan tí wọ́n sọ yé pẹ̀lú pé ó sì ẹ̀tì mọ́ lórí lóga inú àwọn nǹkan tó lè kó báyàn olówà ó gbọ́dọ̀ ní mẹ́ńtọ̀ ó gbọ́dọ̀ ní múrṣìd tẹ́ pé lórí fánù ìmọ̀ yẹn wọ́n gbé àkùkà síra ìṣẹ́ mo lè ra àkùkà fẹ́jọ́ ìṣẹ́ tó ń sọ bí yìí mo gbé lágbàdo kí ìdènà dáadáa pé lè gbọ́ nǹkan tí wọ́n sọ yé bẹ̀ kí dẹ̀ ni pé ó gbọ́ yé pọ̀ tó oríṣiríṣi àkànbẹ̀ tòun sáàjẹ́ ló ṣe tẹ̀lú wíru fún àwọn ní ó fún illumination tó ló gbá ìjọ́sọ̀tọ́ sọ nílé so irú ọ̀rọ̀ tí ìbùn ajáàbù sọ ìlú ìsìn báyìí tẹ́lọ̀ tí kábá jókòó ti gbé ìbára tá ń da àkàfúnra wa táàsù ìtì àánà pẹ̀lú àwọn ṣòro hàn ìyẹn ni wọ́n lọ síbẹ̀ tọ́lọ̀ bá lẹ́gbọ́n lákó bá kẹ́ àpáwà ìlú hajjá lọ́sọ̀lá ní wá kẹ́ ogun àwọn àpáwà tí ó fa ní àgbọ́yọ̀ rẹ̀ سبحانك وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته